wọ́n ní ṣe ọmọ yahoo ṣó lè fi owó yahoo owó tó gbà ń bi yahoo ṣó lè fi ṣe fìdáù fún bàbá ẹ̀ kàn fi ṣàdúrà bóyá bàbá àbí ìyá tí wọ́n ti papòdà lọ́dọ̀ ọlọ́run ṣó lè fi ṣàdúrà fún wọn àbí kó kọ́ mọ́sìkì fún wọn àbí kó gbẹ́bọ̀ fún wọn àbí kó ṣe sádàkọ̀ járíyà fún wọn látara owó yahoo haram money ni kò lè lọ iná láàlá yuslimun nasa ṣe àwọn wàlẹ̀ akínà nasa anfusa àwọn yẹsùlùmọ́nì ala taqulu amwalakum bainakum bil batil so kò lọ àmọ́ kọ́lọ̀ ń forí ẹ̀ṣẹ̀ jì wá wọn lè lórí owó bẹ́ẹ̀ irú àwọn kan náà ó kọ́ mọ́ṣáláṣí fún àwọn òkú ẹ̀ ní eh, lórí owó yahoo ó gbẹ́bọ̀ fáwọn òkú ẹ̀ ní lórí owó yahoo ó ṣe sàárà less privilege ó lọ fáwọn aláìní ní nǹkan lórí owó yahoo pé kọ́lọ̀ ń lè fi kẹ́ àwọn òbí òun eh, owó haram ni kò lọ ọba mímọ́ lọ́lọ́run ọba wa mọ́ húmẹ́rọ ilálẹ̀ abudulẹ̀ amukulisina lahudina unafa àmọ́ kọ́lọ̀ ń ṣamọ̀nà gbogbo wa kọ́lọ̀ ń gbàdúrà wa má sálàmù wa ilà lè kọ́ yìí.